ní àǹfààní pẹ̀lú move money láti fowó ránṣẹ́ tàbí gbà á láti move togo move niger move cote d'ivoire onatel láti orílẹ̀-èdè burkina faso sotelma ní mali títí lọ mílíọ̀n méjì ṣá àtàrà owó tẹ́ fẹ́ fi ránṣẹ́ tàbí gbà ni wọ́n ti sọ owó èlé tí ò ná yín. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán. Láti padà sí ìpele tó kọjá, ẹ tẹ òǹtẹ̀ oófòó.